والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتمة مرة نبى محمد صلى الله عليه وسلم تنيجي بكل حرام أنك أقول لك nǹkan kan àti màpé nǹkan gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni igi tí èsè yàn ló gbìn koríko tí èsè yàn ló gbìn àwọ̀rọ̀ mú kúò àwọ̀rọ̀ ká kúò láyé rẹ̀ ìgbẹ́ èsè yàn gbìn wọ́n lé lẹ́yìn kò sí tó burú mbẹ́ èsè yàn gbìn wọ́n ní kò sí tó burú mbẹ́ tọ́. So, anabi sallallahu alaihi wasallam ó ní wala yunassaru sayyiduha ẹranko tó wà nínú haram tí wọn máa dẹdẹ ẹrú rẹ̀ bí ehoro bí àgbàrin bí ìkálà gbogbo ọ̀rọ̀ àwọn ẹranko yẹn ẹnìkan gbọ́dọ̀ lé ẹ gbọ́dọ̀ lé ẹranko yẹn láyè níjọba fi mú ọ tó lé kó láyè rẹ ní nílé ìdánidọ́fẹ́ lé nǹkan mú kò ti sẹ́lọ̀ eléyìí tó túmọ̀ sí pé àwọn ẹranko ti ń bẹ́ẹ̀ mẹ́yẹn àwọn ẹranko tí ó di ẹranko àbọ̀wọ̀ ni wọ́n wọ́n nítorí pé tọ́ba ti lé lílé tó lé yóò jẹ sábàbí nítorí lè ṣe kópa ẹranko yóò jẹ sábàbí ntí ó mú wa rí ọdẹ rẹ sí haramu ní gbogbo lílé bẹ́ẹ̀ gbogbo àná yóò dá wa fẹẹ ti sọdẹ rẹ pé afẹ yìnbọn pa pé afẹ ta lọpa ni tí a fẹ́ lé wọnú àwọn ni gbogbo ọ̀nà tá a bá gbà láti sọdẹ́rú àwọn ẹranko bẹ́ẹ̀ ọ̀tọ̀ kọ́dà ó lékò láyè rẹ̀ lọ láyè mi ọ̀tọ̀ lábẹ́ ó lé láyè rẹ̀ lọ mi ọ̀tọ̀ lábẹ́ bìmáàdá lè ànáwó àyàwòrán torí pé ẹranko alápàlẹ̀ fi hàdà mẹ́kà láyè tó wáyé ẹranko yìí kan náà lọ́jáde kó nù haram ọbọ tí ò dé haram wọ́n wá rí nígbà tí wọn náà ò sí nípò ẹni tó ti gbé ihram ọwọ́ aṣọ dẹ́rẹ̀ ọ̀sẹ́ni tó sọ pọ̀ tẹ̀lọ́ ẹranko yẹn kan náà ni ìdẹ́nu ṣé jẹ́jẹ́ ẹranko yẹn jẹ́ ẹranko alápọ̀nlé ó ní í ṣe pẹ̀lú àyè tó wà kò ní í ṣe pẹ̀lú ara rẹ̀ kankan ṣùgbọ́n ní í ṣe pẹ̀lú àyè tó wà àyè tó wà ló fún lápọ̀nlé tó fi jẹ́ ẹranko dáa gbọ́dọ̀ tiẹ̀ lékò láyè rẹ̀ á ń bọ̀ lọ́dọ̀ fi pa eléyìí túmọ̀ sí pé o ní sọ pé inú haram ni òtítọ́ kí n pa ọ́. ńlẹ ọkụ nù ara mi pàtó wọn bá ti fi ọbọ tàbí ọbọ alọ ọgbọdọ lé kó láyè ọgbọdọ lé kó láyè ìjọba mú ilé sọdẹ ẹrú ẹran báwọn yóò jẹ pé òun ara rẹ ilógbéra rẹ kó lọ ti pẹkí rẹ lọ wá ti pupa ìgbà náà ní jẹ lẹ́yìn náà ẹranko kan ni ó dúró láyè nìkan ìwọ wọn fẹ́ lé kó láyè pé wọn lọ fẹ́ jókòó mbẹ pọtọ lè anáwó xẹyàwánu sábàkọ ìlànà gánì fẹyẹkúnù àxàkọbìhì mink rúgbẹ ẹranko kan ni ó ti dáyè kan sáájú tiẹ̀ ọlọlẹtọ sọ àlàyé yẹn lọ́rùn eléyìí túmọ̀ sí pé ẹranko alápọ̀nlé láyé alápọ̀nlé lọ́ba kọ́kọ́ débi kan ọ̀tọ́ sí ń kẹ́lẹ́ kù mí ọ̀tọ́ sí ń kẹ́lẹ́ kù mí torí tẹ bá lé kù mẹ́ ẹ ti tẹ́ náà torí láyé yẹn ayé àbọ̀wọ́ lọ́wọ́ bíbẹ́ láyé àbọ̀wọ́ tó náà dé ẹranko alápọ̀nlé anábìyàn sallallahu alaihi wasallam ó tún sọ pé. ولا يلتقط ساقطتها إلا من عرفها ẹnìkan kò gbọdọ̀ mú nǹkan tó sọnù nínú haramu ẹnìkan kò gbọdọ̀ hí nǹkan kan tó sọnù nínú haramu àyàfẹ́ ni tó mọ̀ pé tó ń bá rí wọ́n fi wẹ́lọ̀ ẹ̀yin ọ̀fẹ́ fi wẹ́lọ̀ ẹ̀mú ní mímu kó ti ti yín ẹ̀hẹ́ ní ihe tẹni tí ò ní fi wẹ́lọ̀ pọ̀tọ́ kẹ̀mú nítorí gbẹ́gẹ́ ni níbọ̀dá ti rí e? nínú haram nínú gbọ́dọ̀ mi anabi sallallahu alaihi wasallam tuntun wà lẹ́ẹ̀kẹ́ ìlú sáàpù kọ́tù ha ilẹ̀ lèmọ́nṣẹ́dẹ́ pọ̀tọ́ kẹ́nìkan ó mú nǹkan kan tó sọnù nínú haram ọ̀tọ́ fẹ́nìkan fún ètò sọnù nínú haram àyà fífẹ́ni tó fẹ́ fi wẹ́lọ̀ àyà fífẹ́ni tó fẹ́ fi wẹ́lọ̀ eléyìí wọn ló túmọ̀ sí pé gbogbo tá a bá rí ni nínú haram kò lè di tiwa láéláé nísìnyí níbi jẹ́ ìsinú haram ẹ̀rọ òye. owó tẹ wá rí iwájú hundred thousand ẹ fi ibi tí ẹ ti rí ihe yẹn gbọ́dọ̀ kàn ọlọ́wọ́ bò ní kẹ́nìkan yọ ọdún pé nítò lọ́dún kan ti pé owó yẹn ní lábẹ́. àmẹ́màá fi wẹ́lọ̀ látòrèkòrè ní gbogbo tó dáa. tẹni tó ní tí ọba níbẹ̀ lónìí kọ́kọ́ ó lè wá ń bẹ̀ lọ́la. ìkéde gbogbo tẹ́sí nírú ayé wa tá a wà ní ìsìnyẹ́sì tí gbogbo eré àná ẹ̀ máa ń sẹ́yìn bá sùn kankan nù láàrin òpè nọ́mbà bàbá. ẹnìkan ló sọ nǹkan nù ẹ wá fi léèrè tọkọ nù gbàjọ́ máa ròyìn rẹ̀ kọjọ́ iṣẹ́ yìí rí ẹ sọ pé kìí ṣe nǹkan tó sọ táwa ṣe àbí àwọn nǹkan tí wọ́n rí he wọ́n sọ pé ìyáàbò sí nǹkan tí wọ́n rí he tó bá jẹ́ kó jọra wọn ẹ̀ rí pè wá dábàá ti rí pé wọ́n á má ti yọnu kó jọra wọn. tó eléyìí túmọ̀ sí pé ìgbàdàbà ti bá ń fọdún kan ààrẹ ni tó ní ìgbà náà yóò tún sí. gẹ́gẹ́ bí ẹnìkan nù ní sáńtẹ́ sálọ̀ àlá mọ́tíláṣí kan ló kàn án ó bá rí hundred dollars hundred dollars ó rí e ó ti rí e báyìí ó mú kò fi pamọ́ bàtà parí dollars tó lè mọ gíláàsì ó bá ń kéde àyìnbá máa ó ẹnìkan bá sọ owó kan nù láàrin inú mọ́tíláṣí káyé àlùwàlá o kọ́sọ́ ẹnìkan bá sọ kankan nù láàrin inú mọ́sálásí sí ibi àyàrò alákọ̀ọ́sọ ẹnìkan kọ̀ sọ. wọ́n ti fi ń wẹ́lọ̀ àwọn náà jẹ́rìí lóòrèkóòrè lóòrèkóòrè títí ọdún kan sí méjì. ó tún kọjá pàtó wá sí ní ọ̀sẹ̀ táwa yìí náà ní sí ìjẹta náà wọ́n á mú owó wa akéde rẹ̀ alọ́gún rẹ̀ ẹnìkan kọ̀ wọ́n. sábà wọlé tìṣó ni ọdún kan ti kọjá bóò láti ṣe ta lórí inú ẹ̀yìn méjèèjì ẹnìkan lò ní gbọ́dọ̀ kọ̀tún tó kún tọkọtọ̀ òbí láàárín bàrà àdìgbọ́lọ̀ ti kù thirty something thousand lórí tẹ́lẹ̀ o àmọ́ lẹ́yìn ìgbà tí májẹ̀mú ti pè ní tí májẹ̀mú ọba gbogbo tó bẹ̀rẹ̀ unlike Mẹ́kà àbí Haram ẹni tó bá rí nǹkan tó bá rí nǹkan yín bẹ́ẹ̀ ó lè fi tiẹ̀ láíláí o àti pé ń tá a rí nínú Haram á gbọ́dọ̀ hé fúnpa afẹ́ kó ti ti wá ẹ̀yà àfi pé afẹ́ máa fi wẹ́lọ̀ lédè yorùbá náà kí wọ́n ní ó rí he yàrá gbégbà tó rí ó he ó rí ni ọ̀ gbọ́dọ̀ he tó bá gbé nu haram làbá ti rí lè. ọ gbọ́dọ̀ he àyàfi pẹ̀lú ẹ̀mí gbé màá fi wẹlọ tó bá fi he pẹ̀lú ẹ̀mí gbé yóò di tèmi ìyẹn ti tẹ lọ torí kébùlà kiri nínú haram. wọ́n ní tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìpè gbogbo ń dá a bá rí nínú haram kò lè di tiwa láéláé adẹ́gbẹ́ ti sọ fẹ́ sọ ike ẹni tó bá rí nǹkan ẹ̀yẹ ń bẹ̀ kọ́ tọ́ kó mu àyàfi nítorí pé yóò fi wẹ́lọ̀ kọ́ bá ti ní tùmà adẹ́gbẹ́ tí mo bá rí e tí mo mú un ìṣe ní mú nítorí kí wọ́n fẹ́ fi wẹ́lọ̀ àmọ́ kò sí bí ṣe fi wẹ́lọ̀ táwọn akọ̀tọ́ bá dì bàbá yóò di tèmi yàtọ̀ sáwọn àwọn yòókù láyé kí ló dé títí mọ́tà fi rí bẹ́ẹ̀ ìyapa wà láàrin àwọn ọkọ̀ ah, ìmáàmù wa kàtó ọ̀bùn hànífà àwọn sọ pé àti ń darí e nínú haram àti ń darí e lóde haram ọ̀dọ̀dọ̀gba. eléyìí jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ tí Imam Ahmad sọ ó sì jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ tí Imam Shafi'i náà sọ pé kò sí àtọ̀ láàrin dárí haram gbogbo gbogbo ẹ̀ á fi wẹ́lọ̀ nígbà kan nígbà yẹn bá ti pé ńkọ́ yóò wọ́n tún wá lọ́sọ̀dọ̀ apá kan nínú àwọn òun náà ní pé ẹnì kan ò gbọdọ̀ rí nǹkan kan nínú haram kó hee pẹ̀lú ẹ̀mí pé yóò dìbò. tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ ahmed nínú rẹ̀ òun náà ní ọ̀rọ̀ alimami shafi'i ọ̀rọ̀ rẹ̀ tó ti kejì. abdulrahman ibn mahdi ọ̀kan nínú àwọn àgbà nínú àwọn olùmọ̀ tabi'in òun náà sọ bẹ́ẹ̀. Abu Ubayd ọ̀nà àsọ̀bẹ̀ wọn lé lé ìlọ́dọ̀gba jù nítorí hadithi wa very clear gbẹ̀yìn kan kò gbọdọ̀ rí nǹkan kan nínú haram kó dé àyàfi tó bá gbọ́ fẹ́ fúwẹ́ lọ. eléyìí túmọ̀ sí pé a kì í pé kó lè bá àdìsẹ́ àdìsí wa very clear. So, tó lè bá yé wa ọwọ́ nínú hadith gbọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam naha an luqatil hajj anábì kọ̀ fún wa láti gbogbo ntọ́bàtọ̀ lọ́wọ́ àwọn alálàyé ẹ̀ gbọ́dọ̀ gbogbo tó bá sọnù náà alálàájì ẹ gbọ́dọ̀ yìí ìbáyìí náà mà fálálàájì àtẹjù Ọlọ́run ọdọ tá a bá yẹ kọ fi ilẹ̀ láyé rẹ̀ alálàájì ọwọ́ àfọ̀nkà rẹ̀ fi ilẹ̀ síbi tọ́sọnù fíhùn alálàájì ọwọ́ àfọ̀nkà rẹ̀ ní ti máa tẹ̀lé náà ní má kà ọ́ ní ti tó bá sọ ọ̀kan tó bá padà síbi tó gbà tó fi débi tó dé ó rí pé sọ̀rọ̀ máa ń wulẹ̀ dáadáa wà á rẹ̀ wò torí gbogbo yẹn ń bẹ̀rù láti wọn láti kọ̀ gbọ́dọ̀ fún afẹ́jọba fi wẹ́ lọ èyí mu ní mímu pọ́fẹ́tì tó rí adébí èyí rìn dé títì ní kó ti kọ̀ nǹkan kan tí màá fi padà síbi ọ̀yẹ́ kí n rí adé ọ̀yẹ́ kí n rí torí bẹ́ẹ̀ pọ̀ ní. eléyìí ló fà á táwọn ìjọba mẹ́rin wọ́n ṣètò kan láti fi ọdún tó pọ̀ ọdún tó pọ̀ lè ta sí i. wọ́n ṣètò kan wọ́n kó àwọn àwọn àyíká lọ. wọ́n pè ní Maktabul Maqbudat lost and found office. ẹ̀rí kí gbogbo tó bá sọnù generally nínú mẹ́ta pàápàá níbi nípa ṣe alákùnrin nítorí tí ẹjọ́ bá rìn kankan kò ní mu kíkọ́ fẹ́ dùn tó ọ́fíìsì yẹn ni gbogbo yẹn wà owó bá wà fẹ́ nǹkan olówó ibi bá wà fẹ́ kò bá sì máa ń tẹ̀sán sọ́ọ̀lì wọ́n lọ gbé fún ọ lọ́wọ́ wọ́n sì kó pẹ́ tó mu wá wọ́n fi dúpẹ́ fún un ẹ̀yin dẹ́ wá sọ̀kan ẹ wá rí yín bẹ̀rẹ̀ pẹ́tẹ́ oníkálukọ́ nù á pé ìgbàanú lè mi sọ̀rọ̀ kí ni kọ́lọ̀ ìgbàanú rẹ̀ ó ní wáyé irú òkun wa máa fi tó ó ní bọ́tìn bọ́tìn nílá àbí kéékèèké ó ní ní ńláńlá ṣé ẹ máa ń tà yẹrinyẹrin àbí kọ́lọ̀ rẹ̀ tangilisi ó ní ń tà yẹrinyẹrin bọ́tìn yóò tó mélòó. torí ẹ ọgbọ́dọ̀ wà very very wide so wọn á ní bọ́tì nìyẹn ní ńláńlá tó yóò tó mẹ́jọ kéékèèké yóò tó ọkàn gbé jáde kan especially tó bá ti gbé ìgbàanú rẹ tó sọnù dẹ́ẹ̀dì kàdì nínú ẹ̀ dẹ́ẹ̀dì kàdì wà bẹ́ẹ̀ ọ̀nà ti kúrò ọkàn sọ pé ìmọ̀ ọ̀mọ gbogbo dẹ́ẹ̀dì fi wò àmọ́ ìdí kàdì wà nù ẹ̀ ó fi kó lè sọ tó wà nù báyìí ìyàtọ̀ sáyẹn. ó tún sọ ṣe déédéé wọn gbẹ ìgbà rẹ kí ọlọ ó ti sáì tó mùsùlùmí ẹni tó mú wa sórí ìjọba rẹ àyèbá àmọ́ sẹlẹ omi ó tún wá kílímù ẹ tẹ́lẹ̀ yẹn náà máa ń ṣe ní mẹ́ta ó túmọ̀ sí pé tí nǹkan bá sọ ọmọ àyè náà akramakumullah ọlọ́wọ́n bá sòfin yẹn bẹ́ẹ̀ nítorí gọ́mẹ́rin pé tòun lè bá wa bànújẹ́ lẹ́gbẹ̀ẹ́ lọ ọlọ́wọ́n ti àgbébànújẹ́ kó mẹ́ta òyìnbí nù tó fi jẹ́ pé gbogbo ètò yẹn wọ́n ti kalẹ̀. àyàfi bá jẹ́ pé ní láàbí tí ò mẹ́sì náà tí ò gbóyé ló rí nǹkan rẹ tó sọnù ní ọ̀sọ̀nù gbé ní mẹ́ta. kọ́dà màdínà náà ti fara jọ kò lè sọnù gbé ẹni pé má ní sùn kalẹ̀ kalẹ̀ kalẹ̀. kọ́dà bí dáhùn yẹn ti pọ̀ tó ń ti tura wọn tí kankan bá bọ́ ẹ̀rẹ̀ lọ́lọ́ọ̀fẹ́ tí wọ́n máa fi ó kékeré ṣé èsì tẹnìkan lélẹ̀ ṣé èsì tẹnìkan lélẹ̀ tọ àyànfi tẹnìkan bá jọ lórí nítorí pé nǹkan àbánújẹ́ ni o fáwọn kan wà táwọn lọ sí mẹ́kà lórí àtìlọ́jà yìí jẹ́bẹ́ tí ń kó àwọn kan lọ láti lọ́ọ́ ti bára wọ́n ń kó àwọn kan lọ láti lọ́ọ́ jáde. ọlọ́run sàánú wa. àwọn ọlọ́sà tó dé pé wọ́n máa bá a ṣe dàbí rẹ̀yàn lápò wọ́n kọ̀ pẹ̀lú yín fíjà ma. wọn náà ọlọ́pàá náà ti lọ́sí wọ́pọ̀lọ́ rẹ ti wọ́n kàn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n àwọn tó ti gbé wọ́n ṣàjì ara àwọn èèyàn gbà kọ́rán lọ́rọ́ ẹni tí ṣe ni a máa pọ́njú ni lọ ọ̀bẹ yẹn wọ́n sì fi pamọ́ ẹlòmí àbẹ̀tẹ́lẹ̀ ṣẹ́ńdé lọ́rọ̀ gbogbo àwọn náà wọ́n fẹ́ rẹ́ mẹ́nìkan náà wọ́n sì rẹ́ kùn jẹ́bẹ̀rẹ̀ sí dáadé wọ́n mọ̀ kó lómi lánàá wọ́n ti fi gbà wọ́n ti fi gbẹ́lẹ́ lówó ń bẹ ọkàn rẹ kù. tọ́tọ́rí délé yìí nítorí mú kí nǹkan sọnù gbé ní mẹ́ta àwọn ẹni láàbí tí ìsara mẹ́ta ọ̀hún tọ̀ lọ ni. fẹ́ẹ́ bá wọn lọ ẹ sí ìsàn láti lọ jáde. pọ̀lọpọ̀ ni wọ́n palẹ̀ fún báwọn yóò gbé láti bẹ̀rẹ̀ hajj rẹ̀ dókun yóò máa tọrọ jẹ kọlọ̀ ń dá sànù wọn ó ti mú owó rẹ̀ wá tó tówó olórí kúkà ló ti fi mà lọ́wọ́. torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo bí tó bá ti di wọ́n ti kú fún un táwọn èèyàn á ti má bàa wọ̀ torí nínú èèyàn mẹ́wàá ẹnìkan méjì lè wà mẹ́tọ́ sí ẹni láti tọ́ fẹ́ jáde. tẹlifọ́ọ̀mù èèyàn ti dájú bàjẹ́ ibi tá a ti lọ ọbẹ̀ lọ kó kó yá fèsì gbẹ̀sẹ̀ wa fún wa làwọn méjì bàbá àwọn fẹ́ rù حسبنا الله ونعم الوكيل صح إليك بقى wọ́n ní mẹ́kà ara tó fi yàtọ̀ sáwọn ìlú yòókù pé ń tọ́ bá sọnù bẹ́ẹ̀ gbọ́dọ̀ àti tẹ́ bá mọ̀ pẹ̀fẹ́ ti wá lọ. tẹ ẹ bá mú kò lè di tìyín láéláé kódà kó ọmọ mú tó bá ti mọ kó lọ ọdún rẹ ló pé jù táwọn náà ti sí ọ́fíìsì lọ ọba ọwọ́ ẹni tó ní bẹ́ẹ̀ni ọba wá ẹni kò lè ní láéláé wọ́n ní torí làwọn ẹni tó àlejò wá wá sílùú tọ́ anábì sallallahu alaihi wasallam ó ní wa man qutila lahu qatilun fa huwa bi khayri an-nadharayn ẹnikẹ́ni àyínú kútùbà anábì sallallahu alaihi wasallam làwọn ọ̀rọ̀ ibi wá o àwọn pírísìpù tó ní í ṣe pẹ̀lú òfin ọlọ́ ó lẹ́nikẹ́ni tó máa fi lè pa ẹnìkan nù mọ̀lẹ́bí rẹ̀ nípa àbòsùn. ọ̀pọ̀ ayé lọ́mọ ọ̀pọ̀ ayé bàbá ọ̀pá yín níyà ọ̀pá yín mọ̀lẹ́bí. tọ̀húwọ̀ bí xeyìrì nàlọ́rẹ́ yín ààyè wà fún inú ṣẹ̀ríyà láti tẹ̀sán láàrin nǹkan méjì. ààyè wà fún yín nínú ṣẹ̀ríyà láti tẹ̀sán èèyàn rẹ̀ tó pa yẹn wọ́n mọ̀ ọ́n pa ni wọ́n sì pa nípa ọ̀tẹ̀ èntì wọn sì lò tí wọn fi pa ó fi hàn wá kí wọn máa máa pa ní ọ̀tẹ̀ lọ́fà. tó àwọn kọ̀ǹdíṣàn tí ọba pín sára pátá pààyàn ń pààyàn ẹ̀yà rí pẹ́ni tó pààyàn ọmọ àmà kò tètè torí pẹ́ni tó bá tètè pààyàn ń pààwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn kà sanwó ẹ̀ ẹ̀ sì mà. dájú pé ọ̀tẹ̀ ló mú pa tí ọba gbọ́tẹ̀ láàrin wọn kì bá ti pa tó láti mẹ́lẹ̀ ọmọ ọmọ pa ọkàn lọ́wà ọ̀tẹ̀ ló mú pa a lè dénú ọkàn rẹ̀ tó fi pa náà mú kiri yìí lórí wọn àwọn apájọ ọ̀tẹ̀ ló mú pa ọ̀ ọ́ ń bá yàtọ̀ sí pé ńgbà tó pa ọ́n ọ̀tá aládàá lọ́rùn ni pé yẹ ọmọ ọmọ padì tọrọ ọmọ padà máa ṣe kíni ìmọ̀ apáyà ńgbà tó tutù aládàá ti ni. àfi wọ́n ti pè kíni fẹ́lẹ́fẹ́lẹ́ àdá ló fi nàǹdì ni abẹ́nu àdá ló ẹnu àdá ló fi sá lọ́rùn wọ́n sọ ọmọ ọmọ ọ̀tẹ̀ mo ni mo ti lè sá tí ò ní yè tòlẹ́ iṣẹ́ omi yẹn ní òfin ti ń bẹ nínú ọkàn rẹ̀ wọn ìgbà náà wọ́n pa condition yẹn ó pàtàkì méjì yẹn àwọn condition tó wá o nínú àwọn condition onígbàdàgbà ẹni tó pààyàn ti bàlágà tẹsán akọ́mọ kékeré ló bá pààyàn wọn ò ní pa o owó ẹ̀mí ni wọ́n san nítorí pé wọ́n ní àmdùsọ̀bí kọ́pà àmọ́ àmà tí ọmọdé kékeré ìdájọ́ rẹ̀ láti ṣe nínú sẹ̀ríà ọmọdé nìdí lọ pé ké fọtí kiri kan tó bá bẹ̀rẹ̀ sí ní pàwọn ẹ̀ka ẹ mú ẹlú pa ẹsẹ̀ pọ̀ nílò nínú òfin sẹ̀ríà torí pé àmọ́ àmà tí rẹ̀ ìdájọ́ àṣìṣe lónìí àfi bẹ́ẹ̀ ṣe lùyàn pa torí gàrí lẹ́kọ̀ọ́ ọmọ ọdún méje mẹsì lu ọmọ yìí débi kọdá tẹmátì wá lu yàn lùkùlù débi kọdá lẹkọọ kò sí solution ìpè kọta yàtọ̀ lọ́rùn lọ pé eléyìí ò ní yẹ kọ́ máa tẹ̀mí má torí ibi tá a bá jẹ́ dé ọsibítù kan ò ní lè tọ́jú ẹ kúkú pa ìdínà tẹ̀sán ọba ti mọ̀ òfin ọlọ́run bí ìwéré wájọ òfin ọlọ́run ló jẹ́ agbọ́n ẹni kẹ́yìn náà nínú ọpọlọ yín sì látàrí pé ń gbóbi ọ̀nà ìkọlù àwọn kí lọ́mọ tí wàá lè ṣe tí wọ́n fi wọn pa bá wọn. ẹni pé màá fi ilé ẹ̀ lára yín. tó eléyìí náà bẹnu sábàbí tí wọ́n ebi ìtòrí rẹ̀ fáyìn. amẹ́nìsì ẹni tó fáyìn ẹ̀ méjì ẹ̀ ọ̀hún akẹ́kẹ́ mẹ́rin torí ẹ̀ tó gbogbo yín náà fà ọ̀gbẹ́gẹ́dẹ̀ gbogbo yín lápàdé bá gbó. nítorí wọ́n ti wọ́n bá kó èèyàn púpọ̀ nítorí èèyàn kan gbàtó ti pé gbogbo èèyàn púpọ̀ náà ló kópa nínú pípa rẹ̀ gbogbo ẹni tó bá ti fẹ́ pẹ́ nìkan kò sí tó kù tí ó tètè kókó wẹ̀ ní fúnra lọ pé bàbá kò ti pọ̀ wọn nípa wa. gbogbo ẹgbẹ̀rún lórí ẹ̀ gbogbo yín wọ́n padà kálukú sí torí tí ó kù adúgbò ẹ̀kọ́ tẹ̀lé ìtumọ̀ sí anábì sọ̀rọ̀ bá àtúnà wa sọ fún wa bí ẹnì kọ́ni tó má fi lè pa èèyàn rẹ̀ lámàámà pa. bọ̀wọ́ wọ́n fi kọ́ irin nọ́ọ̀rẹ́ ayé ń bẹ fún láti tẹ̀sà láàrin nǹkan méjì. ẹ ní ìdí kékeré wá ti torí wá ti pa èèyàn yín kí ọ̀gá yóò wò kí ẹ máa kọ́ná sílẹ̀ àwọn ilé o kí ẹ máa pa gbogbo òlu pé torí èèyàn kan wọ́n pa gbogbo òlu lẹ́pa o gbogbo òlu kọ́ ló ti pa o wọlé tẹ́tẹ́ ló wá zero tó ń wé zero ó sọ̀rọ̀ lábẹ́ òfin ọlọ́run ẹni tó pààyàn ni wọ́n pa ẹ wá ní ìpètọ ìdílé wo lélẹyìí tí wá wọn ní ìdílé báyìí ẹ lọ kó gbogbo àwọn ará ìdílé rẹ wá gbogbo yín là fà á kí là á sì kí là á sì lábẹ́ òfin ọlọ́yìn gbọ́dọ̀ pa gbogbo èèyàn kan wala yusrif fil qatl innahu kana mansura ọ gbọ́dọ̀ pa yẹn pa púpà ọ ọlọ́wọ́n bọ́ ọ̀ràn èèyàn tó pààyàn náà là fà. àmọ́ ìyá ti tẹ̀sán wà láàrin kan méjì ìmọ̀ àníyàn kò tó kí wọn náà pa ẹni tó pè yàn rẹ̀ ṣùgbọ́n ẹ kíyèsí o ìgbà tí sẹ́rí àsọ yìí pé nínú kí wọn náà pa ẹni tó pè o ọ sọ̀rọ̀ pé ẹ bá ń ọ sọ̀rọ̀ ẹ bá ń pa torí gbogbo ẹnikẹ́ni kò ní bí rúgúdù kò ní bí wàhálà nù àmọ́ gbogbo ẹni táwọn bá lọ fọwọ́ ara wa pa torí kọ́ bàbá wa sẹ́wọ̀n káwọn ọmọ tiẹ̀ náà tó ní ju alẹ̀ èyí ń gbà tó pa bàbá yín ẹ wá pa wọn náà àwọn ọmọ gba owó tó ẹni tó bá ń pa àyàn tó máa má pa àyàn nínú kẹ pa àbí kẹ buwọ ẹ tẹ wá rí tá a bá tètè pa àyàn fún mi lówó tá a bá sì fún mi náà ní owó ìyàtọ̀ tó kàn láàrin méjèèjì náà fún mi tiẹ̀ yóò kọ́ wọ́n àwọn ràkúnmí oríṣi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú ọ̀nà tí àwọn ràkúnmí pín sí lóríṣiríṣi wọn wọ́n mú wa ní ogún ogún ogún ogún ogún ogún ogún lọ́nà márùn ọjà mélòó ọjà ọgọ́rùn ṣùgbọ́n díyẹ̀tù làámdì wọ́n pín sí ọ̀nà mẹ́rin wà tó ọ̀lọ́ wọ́n ṣe lọ́nà tí ó fi sòrò fún ọ. mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n á sọ pé nínú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀nà mẹ́rin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan yọọ jẹ kẹlífẹ àwọn aboyún ràkúnmí èdè lágbáyé lè má yọ fi kókó ní ha àwùlẹ̀ àdùá wọ́n tún sọ ọ́ torí kó lè má yọ sí gbogbo wọn lọ́mọ nínú kìí sadẹ́kùn àrídájú báwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọ ń bẹ wọn torí pé ọmọ ọmọ pààyàn ó kó pààwọ́ náà ni. nígbà wọn ni wọn ní kọ́ ràkúnmí lẹ́sàn sẹ́wọ̀n tó máa ní ọ̀kọ̀ọ̀kan lóyún ọmọ méjì méjì gan ọ̀ wà kàn kọ́ ọmọ kú. bí ebo tó ní há àwùlàdì àwùlàdù tó eléyìí òun ni tẹni tó bá máa máa pa ẹ̀. kẹta tó wá wà nínú òun náà ni eléyìí òun náà ni nínú kẹfà ẹni tó máa máa pa nínú kẹfà. àbí ká ẹ pé owó ẹ̀mí ni kò san àbí ká ẹ sọ pé ẹ fẹ́ pa ẹ kó owó ẹ̀mí ẹ fẹ́ negotiate fẹ́ negotiate lórí tí ọba san tẹ̀lé àtúgbà wẹ̀ dípò ọgọ́rùn-ún rà fún mi tó bá ti lè san ẹgbẹ̀rún mẹ́wàá rà fún mi ànípa kó rò pé yé wa ha so àmọ́ tí ọba ti lè san kópa lápá bí ká sọ pé yọ ọ̀sán tírílíọ̀nù tírílíọ̀nù dọ́là pèsè náírà náírà kan. wọ́n á bẹ̀rẹ̀ sí ní kówó ìjọ wọ́n bẹ̀rẹ̀ sí kó jọ ẹ wá pé pé láàrin oṣù mẹ́fà tí ọba pé tó bá ti kọ́ bọ̀ apààyàn. àìmọ iye rẹ̀ fi náà sínú ìṣẹ̀lẹ̀ yà. nígbà tó bá dáwó dáwó dáwó dáwó dáwó tó wọ̀n níta ìjọba ó ti bá wọn dá sí. tí gbogbo fámìlì lọ́wọ́ máa pariwo dákun ẹ̀rọ wa lọ ẹgbẹ́ ni wọ́n kọ́ ọmọ ìyẹn wọn máa ń pélé yẹn nínú ìṣẹ̀rí àní sọ̀rọ̀ ẹ jọ negotiate nítorí yín bá kò lé lórí ilé wa àmọ́ kò gbọdọ̀ jáde kẹ́lẹ́ bá mọ̀ pé ẹ̀mí ọmọ èèyàn ọ̀gá tẹ̀wétẹ̀ bá ti lò fún ọlọ́ ẹ̀mí ọmọ èèyàn yọ pọ̀ irú nàìjíríà kí ló ń gbà fún ẹ̀mí ọmọ èèyàn wọn kàn para wọn dànù níbi ara náà. wọn para wọn dànù bí ara náà àyẹ̀mọ́ yóò kú dàrí ẹ̀yin náà kàn bọ́ ọkọ̀ múlẹ̀ tù í. yé ló ń lérí síbà ọgbà lọ́ba kú ní nàìjíríà kí ni náà ló mú wa sọ pé ọgbà ẹ̀wọ̀n ló mú wa ló mú wa ilé nígbà tó ní ọgbà kí ló ṣe láàrin àná tó ní ọkàn sọ bẹ́ẹ̀ náà ọkàn sọ bẹ́ẹ̀ sí sọ bẹ́ẹ̀ nǹkan ọ̀ràn ni ẹ palẹ̀ rẹ̀ mọ́ ni ẹnìkan tún lérí síyàn bí àǹfà mọ́ bí lágbájá tó sọ ẹ̀ wọn ò tí ì túlẹ̀ sí sí àmọ́ kí padà pa ni o mẹ́tì ń sọ̀sọ́kúsọ. àbọ̀tí bọ́tí tẹ́lẹ̀ kan mọ̀ wá kà bí lágbájá tó kú èmi mọ́ pa ẹ̀ tún máa wò ó rìn. ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ máa jálẹ̀ ẹ̀mí ọmọ èèyàn ò ní ìkankan ní Nàìjíríà yìí yóò tún máa sọ pé ká mọ̀ kó ló ń pa gbogbo yóò tún túlẹ̀ ọjọ́ já lọ ọmọ pa àwa náà ẹni tó yẹ kí ẹ rákú wọn lù pa wọn kò fi lù pa ẹni ṣe bẹ́ẹ̀ nàìjíríà tó náà ló balẹ̀ mi ọmọ ìyẹn ti yọ̀pọ̀ mi mọ́tò ọgbà yẹn ló túlẹ̀ àìmọye.

mọ́tò ńlá kan ó sì gba bọ́ọ̀sì kan bọ́ọ̀sì yẹn jẹ́ ọ̀hàn lára rẹ̀ fún bọ́ọ̀sì tuntun bọ́ọ̀sì akérò ló pérò látàbújá kẹmọ báwọn yẹn ti dájú tó láyè bí dírámà lọ́dọ̀ lójú gbogbo wa lóhùn. a ti rí bọ́ọ̀sì wọn ti kọjá wa ti kọ́mpìnì ni. ó sì pérò wọ́n pẹ́ bíi sísáré rẹ̀ ti ń jẹ́lé ilẹ̀ ti ń jẹ́lé ilẹ̀ wọ́n ti já náà ìlẹ̀mù yẹn lẹ̀mù pé áfíríkì tiẹ̀ náà fẹ́lẹ̀ àbí kí ni ti sá dàpọ̀ mọ́tò tuntun ìgbà ìgbà mélòó ni nǹkan bàjẹ́ àti túnṣe ló mọ́tò ti dàkúdà lẹ́yìn lẹ́ẹ̀kan náà àti tuntun kan ti máa wọ mọ́tò àbí mọ́tò tó kọjá lẹ́ẹ̀kan fún àwọn yẹn òun náà ni kí ló ń tẹ̀lé gbogbo pọ́ńtà gbogbo gíláàsì gbogbo ẹ̀yìn rẹ ti rún kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọ̀dà gbígbà tí náírà ìlẹ́gùn yẹn lọ́gbà kí á ní náírà ìlẹ́gùn ṣe ó ti di kóòlù la o nígbà tó jẹ́ kọ́ náà èrí yàn lọ́dọ̀ ẹ̀ tó bí má ti yú tán náírà ìlẹ́gùn yẹn má tún ti ń ta ó tún yú tán kó fẹ́ sá padà síbi tá à ti ń bọ̀ torí pé tá à ń lọ wájú àwọn sọ́jà wà wájú kọ́mọ́ lọ nílé sọ́jà lọ́wọ́ ọmọ wa ti pé máa kò máa tẹ́ ní fífú ọpọlọ bíbí ọpọlọ lóru òfin wa yìí tí gbogbo wọn kò fi da ìdára yìí tó bá jẹ́ ibi kò sẹ́nì kankan lọ́nà yìí ọlọ́ọ̀lọ́ máa jẹ́ ọ̀bẹ̀tẹ̀. onímọ́tò kékeré náà yóò tó àtẹ̀lé ní àjọkù ọlá pé òkú ọ̀nà mọ́tò rẹ̀ wọ́n á gbọ́ nìkan lọ́wọ́ amọ́tò má ti kún tó pọ̀ o ẹni tó ti ṣerú eléwọ́ bá ti pé mọ́tò mà yọ pọ̀ o yọ lani mọ́ lórí tó kú bẹ́ẹ̀ o òru láwa ẹ torí báwọn yẹn máa ń síkà especially tó máa rí bẹ́ẹ̀ nìkan rà wọn ìdínú ẹbí tó ti sọnù bẹ́ẹ̀ pọ̀ gan ọ̀pọ̀ gan yọ la nǹkan mọ́ lórí yóò sì máa lọ ní ti jáde kọ́dà ó bá tún di láàárọ̀ lásán gbàgbé kọjá ẹnìkan ló ti ṣerú eléyìí ẹ̀yà dẹ́gbẹ̀ pé kò kọ́mpìlìtì sẹ́ńtẹ́ǹsì ní yorùbá rẹ̀ ẹnìkan ló ti ṣerú eléyìí ọ̀ bá dáa fún kò ní rẹ̀ ẹnìkan ló ti ṣerú ẹ̀yà. ó túbọ̀ sí pé ẹ̀yin ká ti ẹ̀kẹ́ ẹ̀kúra pé nígbà tó tó kánìkan ló ti ṣerú eléyìí ṣé ẹ̀yà lọ ẹ̀sọ́ ó túmọ̀ sí pé ẹni tó bá máa mọ́ pààyàn kìí ṣe tẹ́tẹ́ ní pé kágbẹ̀sà torí wọn ló lè ṣẹ̀ṣà láàrin nǹkan méjì ẹni tó máa mọ́ pààyàn kìí ṣe tẹ́tẹ́ ní ká pàṣà nítorí pé fámìlì ẹni kan pa wọn lè ṣẹ̀ṣà láàrin àpá àti àtòwẹ̀mù eléyìí orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ojúṣe mẹ́ta làwọn kọ̀ọ̀ àwọn sọ ẹgbẹ́ ìjọba olè má wúlò bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́ta ọ̀rọ̀ méjì ìjọba àti àlọ́dọ̀ ti wa òun náà ti tún náà lọ́dọ̀ tó bá àti náà tó kà sí ẹni pọ̀ jù náà bá máa máa pa kí làwọn fámìlì rẹ lè ṣe bákan méjì nínú kí wọ́n pa kan àbí kí wọ́n gba owó ẹ̀ lọ. bí bá wá sí ìpààyàn ẹni tó pààyàn ní nínú owó ẹ̀ àbá nínú dáadáa Islam òkú mọ àwọn pa àwọn fámìlì rẹ ní ọgọ àwọn ìka àwọn àbátan rẹ ní ọgọ sanwó ẹmí àmẹnitọ́ bá máa má pa àyàn ẹni kò ní bá san kọ́bọ̀ mi ní ọ̀sán ọ̀lọ́ dáadáa rẹ ọ̀rọ̀ kẹrí àtọ̀ láàrin méjèèjì tí ọba tó wá rí san á padà síbi ìta fílẹ̀ ni o èwo la fílẹ̀ ká pàṣẹ ni o ò rí sàn á máa dó dìgbà wẹ́ dápọ̀ ẹ̀ fi sínú kí ní kẹ́ fẹ́ lórí. torí pé wọn náà ti mọ̀ pàgbára rẹ ká tọ́mátì láwọn ò ní kọ́ owó rí ọ̀ka ọ̀wá ni ẹ dákun ẹ wò mí bí mo ṣe máa ń lówó àìkúyà pa wúwo àti wàhálà wọn kọ́ ni ní kúkú yẹn náà wọ́n bẹ̀ ọ́ lórí ọ̀dẹ́ bó ti jẹ́ bákan náà ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam gbàtú sọ pé ilẹ̀ ẹnxir àyàfi ẹnxir òní koríko tí ẹ lè tú òní koríko tí ẹ lè gé nítorí kí wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ gé nǹkan kan nínú koríko haram ẹ gbọ́dọ̀ gé nǹkan kan nínú kí rẹ̀ al lọ́jà kúrò bàbá àtàbí Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ ni à ah, táàbà ní gbé koríko rẹ̀ ilẹ̀ ìdìkìr àyàfi ìdìkìr nìkan koríko ìdìkìr òun ń ṣe àyọkúrò náà rọ ànábì ànábì sì sọ̀rọ̀ fẹ́ ẹ̀mọ́lùkọ́ ń ké sáà nìyẹn òfin sì lọ́rọ̀ ànábì ó wà ní kàbáàsì jẹ́ tọ́wọ́n sọ pé eléyìí náà bẹ nínú mànáàkìbò Abbas nínú àgbéga tọ́lọ̀ ń ṣe fún báyìí náà bí sọ̀rọ̀ tí ò fẹ́ ẹnu sọ ó sì ṣe àyọkúrò fẹ́ ọlọ́run sì gbà wọlé gbàtọ́ sọ pé ilẹ̀ ẹ̀fẹ́r ànábì ni bẹ́ẹ̀ ni ilẹ̀ ẹ̀fẹ́r àtàyọkúrò koríko yìí kí ló dé wọ́n nítorí gbé làwọn ẹran wọn jẹ ni wọ́n sì máa fi bolé wọn koríko yẹn làwọn ẹran wọn jẹ iná ìran wọn máa fi ṣe òrùlé ìgbà tí wọ́n ti sọ pé àyàfi ọ̀dà àti ọ̀yà àyàfi subhanallah tẹ̀lé ìsì ọlá ti bẹ fún àgbàdo tọ eléyìí nǹkan mí ìdá tún sọ̀rọ̀ kò lè má wúlò wọn náà ń kéde yàrá sọ̀rọ̀ sábà fẹ́ tayọ kúrò tayọ kúrò yẹn kò wá náà fẹ́ tó fẹ́ sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ àbọ̀dé má ti mẹ ṣé dandan ni kò sọ mọ́rọ̀ àbó lè yàtọ̀. pélé yìí ò ní wúlò fún ẹ láti nínú tàyí ọkùnrin kan bá nínú àwọn wọn ń pè ní abu ó ti dé ní fún mi kótóbà gbogbo ọ̀rọ̀ yìí ọ̀gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ a ní a lórí hàn kájúra wa lọ sẹ́wọ́n àwọn bàbá àbàdàn náà má ti gbọ́ má ti gbọ́ náà bàbá eléyìí àwọn arúgbó àwọn òun jẹ ha sí wọn ẹ máa ń kọ́. وقال النبي صلى الله عليه وسلم اكتبوا لأبي شاء نقفهم نقفهم بابا شاء يعني كل خطبة كان صلى الله عليه وسلم في ẹ̀rí bẹ́ẹ̀bì lórí gbogbo mọ̀tá bá ní adé máa kọ́ o a lè kọ ìmọ̀lẹ̀ lórí àwọn olè wálé ẹ̀kọ́kọ́ wá sórí kó sórí pẹ́kútú kó ọmọ sàlàyé mà kó ọmọ mú báyìí lọ kó ọmọ mú bẹ́ẹ̀nì lọ kó ọmọ máa wó olùkọ́ báyìí tó bẹ́ẹ̀ jáde kó sí lọ. bọ́lá pé yé wa torí kò sí bọ́pọ̀lọ rẹ ti lè pé tó jọ́yọ̀ tó kó tó ń sọ yìí náà ni ló dì mí láì jẹ́ pọ̀npọ̀ kankan lẹ̀. sínú àwọn sọ pé al-ilmu ìmọ̀tẹ́rì yẹn ẹranko ni ẹranko ògbẹ́ni tá a fẹ́ sọ dẹ́rẹ̀ ti kọ́ọ̀lẹ̀ olóko tẹ́ bá ti kọ́ọ̀lẹ̀ ti sokùn sẹ́ran lọ́rùn bóòlù ti fẹ́ sáma yín lọ́wọ́ aha tẹ́lẹ̀ ìtumọ̀ sí fún ọmọ tó bá ń kọ̀ kánlẹ̀ ntọ́ ọgbọ́ tí ò sínú síra ntọ́ ọgbọ́ tó ọgbọ́ rí tó ń kọ́ọ̀lẹ̀ tó ń dè tẹ́lẹ̀ yìí ò ní gbàgbé láéláé pé gbogbo àti bá ti gbéwèé rẹ̀ yọ̀ọ́ rántí àfikún ìmá dúró lára rẹ̀ ìdí nu dẹ́sù ní kó ọ̀pọ̀lọpọ̀ àwọn òde kẹ́kọ̀ọ́ láyé tí wọ́n bá wá sílẹ̀ kọ́ àtìkọ́ sólùkọ́ ń sọ̀rọ̀ wọ́n máa wò bọ̀ bí orí ara ni wọn ò ní fi wọ́n léèrè ìbéèrè fún wọn lè dáhùn àwọn kan fẹ́ fún wọn mú àwọn pé àtẹ́ńdáǹsì tí wọ́n ti gbé wọn àwọn wá àwọn ọ̀wá báyìí wọn mọ fi kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ títí rárá ìgbà míì àìmọ̀ rírì ẹ̀kọ́ tá a wá kọ́ ni máa fà ìgbà míì ìjọra ẹni lójú burúkú ló máa ń fà tọmọdé ọmọ kẹ́kọ̀ọ́ àwọn pé kí ni kí ni wọn sọ tó dẹ máa kọ kí ni wọn kàn wá bí lásán náà ni wọn fẹẹ fìdí wọn fẹẹ fìdí mága mọ òun yóò bá jẹ kí ni kí ni sọ ọ sọ àbí òye wa tó àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ ìtọ́ra ẹni ló tó ní gbogbo kóòtù àdọ́mọ́ wọn lọ́wọ́. àwọn yóò máa tó sẹ́ ah wọ́n tó ọ̀kẹ́ kó tó ṣe kéèké lọ mọ̀ kọ́ mọ̀ kankan ẹ bá fẹ́ mọ̀ kọ́ mọ̀ mọ̀ nǹkan bí ọmọ nǹkan mọ̀álímù rẹ̀ ní kẹ́ẹ̀bí lẹ́tọ́rà rẹ̀ ní kẹ́ẹ̀bí. nítorí pé bá a ṣe ń kọ́ yàn láti ń kíyèsí wa rẹ̀ bá a ṣe ń kọ́ yàn láti kíyèsí rẹ̀ kí ló fà á tí òfin yọ ọ̀gá náà kí ni ń dọ̀ ọ́ àmọ́ tí o bá sásìkò láti sọ àti tí o fẹ́ sọ kò ní sọ àwọn ọmọ mi wà tó yẹ kí tí o ti kẹ́kọ̀ọ́ yé wọn ó ní garagara àwọn ẹlòmíì ti wà tó yẹ kí ọpọlọ wọn ni ò lè gbé nǹkan mi lọ ẹ̀kọ́ lọ́kọ́ nǹkan mi lọ ẹ̀kọ́ lọ́kọ́ tó ìdí nu tó fi jẹ́ pé tẹ bá wọn àti ẹ̀kọ́ tẹ̀ máa kọ́ àwọn kò sì ti ń tọ́jà bí kẹ́ máa kọ́ àwọn ọmọ àti tẹ̀ bá ní máa ẹni tí máa máa ń kọyàn lẹ́kọ̀ọ́ gbogbo wa tí máa ń kọyàn nù rẹ ọmọ àtùn torí pé bẹ́ẹ̀ bọ̀ sí rí nù jẹ wọn ni torí pé inú sí àwọn ànábì ọlọ́run wọn máa ń kọ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí ẹ máa ń kọ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ sì máa sọ jù nínú àwọn tẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ yìí lágbájá yìí níbi yẹn tí máa ń tẹ̀ ń padà báyìí pẹ̀lú òkú ọlọ ẹni tó tó jẹ bá tún sọ ó lè tún sáńtorí ẹ kọ́ máa kó yẹ ẹ kọ́ ti mọ ara àti tẹ́lẹ̀ náà à ìmọ̀ ń bẹ̀. ìjọba ni wá ẹ̀yin ọmọ àánú ni ẹ wà kù sẹ́lọ̀ kọ́lọ̀njú lè tẹ̀síwájú bẹ̀ kọ́lọ̀njú lè tẹ̀síwájú tó rárá ló máa ń kú látẹ̀ tí ó mọ̀ dáadáa. sẹ́yìn bá ti sọ fún ẹ̀yin lẹ́kọ̀ọ́ dínà kọ́ wa tó ti mú yín sọ pé òun dáa òun dáa ló mọ ẹ̀kọ́ kan tó ń pé òun wá máa ẹ má kéde rẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ mi tẹ́gbọ́n ọmọ akọ́lẹ̀ kí máa tún àwọn olùkọ́ láyé kí máa tún wọn bàjẹ́ kí n torí tí mo sọ fún ọ yìí tí mo bá fẹ́ kó síra tí mo ti kó gbogbo ẹ̀tọ́ kalẹ̀ kó nílé o nǹkan yọ̀kan tí wọ́n fi sàlàyé ọ̀rọ̀ mi fún ẹ̀ tí wọ́n bá kó síra náà ti rí gbogbo ẹ̀tọ́ tó kó kalẹ̀ wọ́n láwọn lè dà o tí gbogbo ẹ náà mọ̀ wá sọ sí nǹkan lọ lásán tó nǹkan rúbọ bí orí ẹran òdì ẹ̀wọ̀n pé ìlọ yẹ ká dì ilé ìlọ yẹ ká mú ilé yẹ ọ̀gbọ́dọ̀ gbọ́ máa lọ. nítorí kó o ṣe ni pé kò ní ìdí ká tó tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ kí lẹ́lẹ́ wá sí àwọn àgbà tí kò ní ìdí. tí ó yẹ wọn kọjá rẹ̀ kí a wò inú ló ló bá ló fẹ́ pẹ́ ló ó ponú báyìí ọwọ́ àwọlé ẹ̀kọ́ ẹrù pé ẹrù pé ẹ̀kọ́ yẹn eré yín tí ìbá ẹ̀kọ́ náà bá mú àsìkò wá tọrọ ọrùn láti máa fi àwọn èèyàn léèrè tó ṣeé ṣe kó tó sì sìn kó ṣeé ṣe àníkọ́ bá béèrè wá sórí ikú ni wàláhì sọláhì kó ṣe wà nínú píríncípù àwọn àbá yẹn tó ẹ pé tọ̀rí kọ̀ ti borí wọn jẹ́ tọ́ béèrè wá sórí ikú ni ó tún kà fún ọ ó sórí ikú òkè ọlọ́run bá wọn mú àtìkù wá sẹ́kù lè béèrè àwọn tó tọ́ lò wọ́n pọ̀ ọ̀ wá tún ní lẹ́kùn. ẹlòmíì ọkọ̀ sínú text message nípa whatsapp ó lè pe mo fẹ́ mú arúgbó bàbá in Islam and uh, I want you to mention the pros from the Quran and Sunnah. Ah ah mo fẹ́ gbàgbé rẹ̀ Allah àìlẹ́kọ̀ọ́ ti pọ̀ jù àìlẹ́kọ̀ọ́ ti pọ̀ jù tẹ̀lé ìtumọ̀ sí pé ẹni tí ń bá ń wẹ̀kọ̀ láyé yìí máa lẹ́kọ̀ọ́ fún un wọ́n wàá sọ fún ọ tayọ tó lérò àwọn tó wá ti lẹ́kọ̀ọ́ ò ní gbọ́ tó ò ní gbọ́ tó ń tọ́ yẹ torí ẹ̀ wọ́n ní kọ́ọ̀lẹ̀ òun ni sísọ ìmàmálẹ̀ táyì bá ti kọ́ọ̀lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ọmọ kù lọ ẹ̀kọ́ lélẹ́yìí o anabi tó wánu sọlọ máa dùn sí ní ó ní ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún ó sì túmọ̀ sí pé àwọn bahama lóòótọ́ àlùmọ̀ yìí ó ń mọ́tò ó ń méjì àlùmọ̀ tí wọ́n máa kọ́ ni tí wọ́n máa kà kò túmọ̀ sí báwọn ẹni tó mọ̀ òwe kọ̀ òsì láàrin wa wáyé ńlá kí ni wọ́n fẹ́ kọ́ kò sì túmọ̀ sí báwọn ẹni tó mọ̀ òwe kọ̀ òsì láàrin wa tó bá kọ́ fún bóun ó ṣe máa kà ọmọ àkà ni ìdí anabi tó asọlọlọ àtúnlẹ òsì má kọkọ má kà yéde sọ fún pé àwa o àlùmọ aláìmọ ọkọ má kà ni wa bọ́ọ̀ bá ti lé ha sórí ọmọ àlọ yóò wá sọ pé ẹ èmi ọmọwé kọ má kà anabi mo fi jọ anabi wò nípa anabi náà ní sọ pé ẹ kọ̀wé fún yìí tó bá ti ká mọ̀ kó ká mọ̀ kàbàjá burú sẹ́wọ̀n ká anabi yóò sọ pé kí lọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n á sọ pé ká máa kọ ká àràmù ni ká lọ sílẹ̀ kọ́ àràmù ni léde kúkúrú kó àràmù. ẹ̀mọ̀ pé rọ́bìṣì gbogbo ẹ̀ ìsìláàmù tọkọ wa pé ká wẹ̀ fi yé wa pé ẹni tọ́mọ àtẹnjọ́ mọ̀ lè dọ́gba fi yé wa pé àwa àdúmọ̀ yìí ó ń mọ̀ tó torí ẹ̀kọ́ra lọ́lọ́ ti bẹ̀rẹ̀ fún wa máa kà á ẹnìkan á pépé ẹ má lọ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí fáyidà àwọn gbogbo kọ́lá kó ṣe lé fi owó bẹ́ẹ̀ làwọn tó fi rí ọ torí ẹ̀yin ni wọ́n máa bá lójijì gbogbo nǹkan yìí wà lápọ̀ọ́lẹ̀ ọ wà lápọ̀ọ́lẹ̀ so encyclopedia kan wà tó ń sọ nípa àwọn jàmáà jàmáà jàmáà jàmáà tó wà láyé níbẹ̀ tó bá sí jàmáà tó tẹ̀sí wal hijra gbogbo ideology lórí nínú ideology wọn ni kẹ́ gbọ́dọ̀ lọ lẹ́wọ̀ ìbá àjẹsíwò ìbá àjẹsíwò nítorí pé nǹkan kan tó ń fọ́ọ̀mù ní ní misra tó ideology kan lọ́ fọ́ọ̀mù yẹn tó gbogbo ẹ̀ lọ́wọ́ àlákọọ́lẹ̀ tẹ́yìn bá wá rí dáń lò yọ máa yà yín lẹ nígbà tẹ́ ẹ̀ fẹ́ kù gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀ kí pé Boko Haram gbogbo ẹ̀ kọ́ haram mo rò pé wà sẹ́wọ̀n pé Boko lè di hausa school kí ẹ ti school lásán bìkọ́sọ́ máa pè ní gbogbo ẹ̀kọ́ àti Muhammadiya àti Boko ní wọ́n ní gbogbo ọ̀dà sẹ́wọ̀n káwọ́ tó tètè ah, orí yín dàrú ẹgbẹ́ sọ pé gbogbo ilé tó dà lọ yí ọ̀dà tòun á sọ pé kí ni Boko Haram tọ́ba lọ ilé tó nà haram bẹ́ẹ̀ ló ní kó tó máa sọ fún àwọn àwọn tó ń ṣe tẹ̀síìrì yìí pé ẹ wá lè kí ẹ wá kókó lè jó kan lọ́dọ̀ tá a fún wa. mo pé yé wa torí pé ideology yẹn ànágbà sọ̀rọ̀ lọ́wọ́ àti tó ní ẹ̀kọ́ wé fún ẹ̀kọ́ wé fún túmọ̀ sí pé ẹ má kọ àdìsí tí mò bá ń sọ ànágbà ti parẹ́ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ládọ́kítọ̀ wọ̀ á ní ọ̀yẹ̀rọ̀ kùrán bí mo bá ń sọ̀rọ̀ tó bá yẹ lálùkùránì ẹ̀ gbọ́dọ̀ kọ́ kankan lẹ̀ àlùkùránì nìkan ni ẹ máa kọ́ lọ. nítorí pé ẹ̀rù ń ba àtàbí sọ̀rọ̀ bá àtúnú tó ń lọ sí gbé àdídì olùkọ́ mọ́ kùránì. wọ́n ní ti kò sí bẹ̀rù wọn ní alẹ́ gbogbo àkùránì ti sọ̀ kalẹ̀. nítorí pé ríjẹ́tù wà dáa lẹ́yìn rẹ̀ pẹ̀lú péréte lànàbì. kùránì wọn ni ẹ̀kọ́ ọwọ alákùránì lọ gbàgbọ́ ọgbà súnà kọ torí wọn kọ súnà kalẹ̀ láyé ànábì o ara súnà kan kọ lẹ bákan náà abdullahi ẹni máa ń sọ tó bá yẹ ayàbí abdullahi wọn yọ kó nínú gbogbo wọn a máa ó ní nígbà tó ń bínú àtìgbà tó bínú ó ní bẹ́ẹ̀ ni torí àtìgbà tí mò ń bínú àtìgbà tí mò ń bí mi mi ní tán kankan jáde lẹ́nu àfi tí ó ti òdodo. yàtọ̀ sáwà tí wọ́n bá ń bí wa hà ó lè fẹ́nu wó gbogbo jẹ́ríkò bẹ́ẹ̀ tó gbogbo tí ò rí bẹ́ẹ̀ lọ́ọ́ máa sọ ànábì ò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà kọ́ ló ṣe ń jẹta ni bẹ́ẹ̀ náà kọ́ ló ṣe ń jẹ ni ìjẹta nìkan ló sì ẹ̀rìkẹ́ gba inú ti ń fi yín ni o ẹ ti dijọ́ òkun ẹ ti tún ní fẹ́ correction àmọ́ ànàbì ti wò rí bẹ́ẹ̀ ó ní mò ń bínú ẹ̀ ń bínú nǹkan kan ní jáde lẹ́nu mi láyé àbòdodo ọlọ́run sí bẹ́ẹ̀ fẹ́ lòun wọn náà máa sọ ara rẹ máa kíyèsí ara rẹ tí wọn bá ń bí ọ kọ́dà tó bá tún rán ọ létí lẹ́yìn tó bínú lọ sí ẹ ìbínú ni ìbínú ni kò rí bẹ́ẹ̀ jáde ìbínú ni bọ́ọ̀mù èèyàn ti ṣe wà ní abdullahi bin amr bin al-aas gbogbo dáná ju àtọ̀ nínú ọkọ̀ ìdí nìjọ Abu Hurairah radiyallahu anhu kò sí ọ̀kan nínú yín láti ìta anábì bẹ lọ́dọ̀ rẹ̀ tómi àyàfi lé abdullahi bin amr bin al-aas fa innahu yaktubu wa la aktub tóró máa ń kọ́ lẹ̀ mí kọ́ nígbà tó tún pé sábẹ̀ sí rò wọ́n tún gbá àdìdà Abu Hurairah tó ti tiẹ̀ lọ fífò àjẹpẹ́ Abu Hurairah mí ni pé àwọn àdìsí mi wà tó yẹ pé ó àìmọ iye tó wà lọ́dọ̀ ẹlòmíì tí òsì lọ́dọ̀ àbúrò keje ló ń tó gba islam ọ̀rọ̀ táà ń ti ń bá bọ̀ láti gbà láti kà bí twenty years twenty years wọ́n ti ń bọ̀rọ̀ islam ọ̀pọ̀ káàbò rẹ rò tó gba islam adúrò ọ̀rọ̀ táà ti gbọ́ sáájú tiẹ̀ bóńdé ẹ ti wá pọ̀ islam ló ẹ ti pọ̀ jù ọdún mẹ́ta péré òní kankan tó kó jókòó tí anabi sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ táwọn ẹbí sì sọ lẹ́nu là ń pè láti tó bá yẹ ní kuraani lọ síbi ilẹ̀kùn hadithi ni táwọn ẹbí bá sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ yàtọ̀ sí wọ ọ̀rọ̀ kan sọ ẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu anabi hadithi gbogbo ẹ̀ làbó rẹ̀ rà àbó rẹ̀ rà sọ ń lọ ọ̀dà tí a sọ rẹ̀ àbúrò rẹ̀ ràṣọ̀rọ̀ àti àṣọ tí a sọ rẹ̀ anábì sàdó àti dá padà sára rẹ̀ ọ̀dà padà sára ó ní láti dọ́nà ìbọ̀ kankan kí n má èsì náà o lọ́mọ sára rẹ̀ tí ẹgbẹ́ gbé lẹ́gbọ́n tí wọ́n ti àgọ́ ọmọ gbàgbé ní tẹ̀lé ọmọ pọ́pọ́lọ́ rẹ̀. tọ́ ọ̀dọ̀ tó bá àwọn tó ń bì eléyìí túmọ̀ sí wípé anábì tí wàá sọ̀rọ̀ lọ́wọ́ àdùnsílẹ̀ ọba ìgbà ká wá mà ọba ìgbà ká sàlàyé mà ìmá sí pàtàkì nínú ẹ̀sìn tiwa ìmọ̀ òsè fọwọ́ rẹ̀ sẹ́yìn gbogbo ọmọ tó bá wúlò Islam fẹ́ bá pọ̀ bó tilẹ̀ jẹ́ pé ìmọ̀ kan pàtàkì jù mà kan lọ Islam fẹ́ bá pọ̀ àwọn ọmọ tó bá jẹ́ haram la gbọ́dọ̀ jùmọ̀ sí bí ìmọ̀ nípa dán ìmọ̀ nípa gbígbá fẹ́ di magician fẹ́ di babaláwo fẹ́ da àfa oníyẹ̀wò ọlọ́mọdé bí kò délé ní ìsìkábúrò rẹ sọ pé à ìsì àfa àmọ́ ń kọ̀ ewé ní sàfà ewé ní sàfà ó ní à ẹ jókòó mbẹ o aláwọn bá yẹ kọ́ ọ́dà àbí òye ọyọ lónìí ní kọ́ gbọ́dọ̀ dọ́là ọyọ kò kálukó olú babaláwo ló fẹ́ dàgbà yín lọ tó àwọn àmọ́ báwọn fi máa dán ẹ̀bọ̀ ọ̀pọ̀ torí pé màtó dúró àmọ́ àwọn àmọ́ mi láyé tó wúlò fún mi ẹ̀bọ̀ ọ̀pọ̀ wọ́n ti lọ́gbọ́n pè yọ padà sí ìdíkọ̀ tó púpọ̀ sọ́nà tó àgbọ̀dọ̀ kọ́kọ́ ọ̀ lọ́mọ àti ọkọ̀ tó wà free thinker kan ní ọ́ ọmọ dàrú ọdẹ tọ́lọ̀ ẹgbẹ́ ní gbọ̀ngbọ̀ngbọ̀n táwọn ọlẹ́ni tó fi sọ nígbà fi rọ́bìṣì náà tẹ̀ àwọn olódò tẹ́ máa pè lólùmọ̀ tó hmm? gbogbo olú eléyìí máa gbọdọ̀ kọ́ torí pé yóò lè dì sí ibi orí ikú gbogbo gbogbo àwọn àwọn mínísì ọlọ́pàá ẹ̀ńjìnárì ẹ̀ńjìnárì àtìlódé ẹ̀ńjìnárì ó wúlò ọlọ́ọ̀bọ̀ àgbàkà ọlọ́ọ̀ níjọ kábàámọ̀ kọ̀ọ̀kọ̀ ẹnìkan lọ kọ́ kẹ́mísírì ó wúlò ọlọ́ọ̀bọ̀ àgbàkà bí ọba wúlò lónìí yóò wúlò lọ́la láti má gbàgbé tọ́sánfà nínú mọ̀tà kọ́tọ́ pé sàtífíkẹ́tì ló kù ẹ̀ ní ti sọ́mà tó ń fọ́múlà tó ní sọ́ọ́ láti dé o láti pàṣẹ ọ̀pàtàkì kọ́ kí ọmọ gbàgbé bíkọ́ jẹ́jẹ́jẹ́jẹ́ lọ wà tẹ́lẹ̀ ọ̀kọ́ ojú akọ ní ìsìnkọ́ yẹ kó wá jẹ́ pé ní sàtífíkẹ́tì wọn ti mọ̀ kọ́kọ́ ẹnìkan ní ìsìn mẹ́sìn lọ́lọ́kọ́ orí wà bẹ̀ pẹ̀lú àlùmọ́ gádà rẹ̀ ẹ bóyá pẹtrólíọ̀mù àkínníkan ló lọ kọ́ wọ́n bù kátà rẹ̀ láti jẹ́ mùsùlùmí tọ́mọ gbogbo àwọn sọ̀rọ̀ yìí mùsùlùmí ni ẹnjìníà mùsùlùmí ni mẹdíkù dọ́kítọ̀ mùsùlùmí ni pharmacy tó eléyìí pàtàkì. but bàlá sọ́tàkọ̀ wàlá sọ́tà kò sí islam rán ní mẹdíkà dọ́kítọ̀ kí n abẹ́ ti rubbish rubbish nonsense ọwọ́ àbálùlẹ̀ ìgbàgbọ́ lẹ́yìn ilé ayé kọ́ kí lọ́ọ́ fẹ́ So, ẹ wọn ní ẹ jìnnà ni àwọn mr kìnnì kankan ni tí èsè mùsùlùmí kí ni abẹ́ ti fi rọ́bìṣì because lẹ́yìn ẹ jìnnà nìkan àdáàbò ẹni kọlọ́mọ tètè wà bẹ́ẹ̀ nítorí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọmọ wa a gbọ́dọ̀ darí wọn sáwọn ọ̀nà tó wúlò tó wúlò tó wúlò lédè pé kó wọn lọ kí o àwọn ọkọ̀ kí o àwọn ọkọ̀ nítorí gbogbo abájú náà tani ọmọ bá àtẹ̀kẹ́ mi láyé kọlùkẹ́ kẹ́ tiẹ̀ àmọ́ wọ́n mọ̀tí gbogbo wọn gbọ́dọ̀ mọ̀tí ẹ̀sùn wọn dà ẹ̀ta ìbáṣe wọn dà rẹ̀ fún wọn sí àwọn nǹkan mi tó tó wúlò fọ́mọ yẹn tó wúlò fọ́mọ yẹn fún àwọn bá mùsùlùmí rí báyìí táko bá mùsùlùmí rí báyìí táko bá mùsùlùmí ìlọsíwájú ni fẹsùn náà àbí èsì ìlọsíwájú ìlọsíwájú ni fẹsùn ọlọ́run wa kó gbàdúrà wa ọlọ́run wa kó fún àwùjọ wa sí fọ́nrán wa lọ ní kọ́kọ́ àti ní gbangba